mo fẹ́ kí kábíyèsí mo fẹ́ kí kábíyèsí kábíyèsí kábíyèsí o mo júbà orí adé mo fẹ́ kí gbogbo ọmọ ìjẹ̀ṣà gbogbo ọmọ ìjẹ̀ṣà pátápátá gbogbo ọmọ iléṣà gbogbo ọmọ ìjẹ̀ṣà pátápátá ni mo kọ́kọ́ fẹ́ kí iná pé ẹ kú oríire ẹ kú oríire ẹnìkan fi kinní kan tó mi létí bí mo ṣe jí ní ìdájí yìí mo rò pé à lẹ́ni mo bá rí mẹ́sẹ́ẹ̀jì voice note yẹn kọ́kọ́ pọ̀ mi ò sì kí fẹ́ láìkì kí mo gbọ́ voice note tó pọ̀ báyẹn mo ṣàròjú gbọ́ta kọ̀ọ̀kan Mr Saheed ẹ tí gbọ́ ni a ní ká fi tó yín létí ni o pé kábíyèsí ọwá òbòkun tìlú ìjẹ̀ṣà bàbá dáadáa pé wọ́n sọ wípé kí gbogbo ọlọ́jà tó bá ní ọjà tó fẹ́ tà kó máa lọ sínú ọjà ẹ̀ kó lọ tajà káwọn èèyàn lè róúnjẹ jẹ pẹ̀lú situation of this Nigeria situation of this country nǹkan táwọn èèyàn face ẹlòmíì lọ́jà tó fẹ́ tà ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ṣẹgbẹ́ yìí kò fún ní chance láti lè kọjá yẹn wá sí inú ọjà láti tà ẹlòmíì ọjà ẹ̀ á bàjẹ́ mọ́lé ẹlòmíì oríṣiríṣi challenges lóníkàlùkù face lórí ọ̀rọ̀ marketing ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ṣẹgbẹ́ yìí kí nìyẹn ti wá worst débi wípé kò sí ìrànlọ́wọ́ kankan tí ẹgbẹ́ burúkú tán ẹgbẹ́ olórí burúkú tán ń ṣe yẹn kò sí ìrànlọ́wọ́ kankan tó ń ṣe fún yàn ju pé lẹ́yìn ìgbà tó bá ti ra kárí owó tó gba ṣọ́ọ̀bù tán tó ṣe freedom tó gba ṣọ́ọ̀bù tán wọ́n wá kóra wọn dé wọ́n ní àwọn lẹ́gbẹ́ ẹ àwa lẹgbẹ́ kinní kan a pè yín sí mítìn kò rẹ̀ sí nǹkan mẹ́ta tó ń ṣe ní mítìn yẹn lágbájá fẹ́ ṣòkú amaranko ẹ owó ṣe owó president ẹ kinní kan kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ojú ti ń là gbogbo rádaràda yẹn ó kọ́kọ́ kúrò ní ilé ìlú ìjẹ̀ṣà náà mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kí n má wá fi gbígbọ́ ṣe aláìgbọ́ ló jẹ́ kí n wá síta láti wá kí kábíyèsí mi lẹ́yìn àwa ọmọ ìlú ìjẹ̀ṣà orí wa kì í sábà burú àwa ọmọ ìpẹ̀tù ìjẹ̀ṣà ẹ̀yin tó kù náà orí yín kò ẹ̀yin ìlú tó kù náà ẹ wà òkè o àmọ́ tọ́rọ̀ bá kàn yín màá kì yín bó ṣe yẹ kí n kì yín ẹ jẹ́ kí n kọ́kọ́ kín ẹni tó ṣe bẹbẹ lẹ́yìn náà torí pé ìlú tó ti bí baba ńlá baba mi ni ìlú mi ni ìyìn sì kí ìṣọmọ àlebẹ lóòótọ́ wọn lè bí wa sí àjò ká má tètè mọlé àmọ́ lẹ́yìn ìgbà tá a mọlé náà tán áá ah, ah, inú mi dùn ayọ̀ mi kún pé tọ̀ mo rí ilé baba ńlá baba mi mo sì rí ìlú baba ńlá baba mi níbi tán gbé tẹ̀ wá dó tẹ́ bá dénú ọjà èrè tí ń bẹ nínú ọjà tó gbébọn dání tí ń bẹ nínú ọjà ìpẹtù ìjèṣà tó gbébọn dání bàbá bàbá tó bí bàbá tó bí bàbá mi ni mi kì í ṣọmọ àlè ìpẹtù ìjèṣà ọmọ ọkọ ni mi ló jẹ́ kí n rí bàbá mi kín lẹ́yìn pé bàbá mo kí gbogbo ọmọ ìpẹtù ìjèṣà kú oríire mo dẹ̀ kí kábíyèsí wa pé wọ́n ṣe é wọ́n kú ìfọmọnìyàn ṣe ah bàbá ẹ kú làákàyè kò wá ní sí ẹ̀dá àlàyé kan kò ní sí alágbára tó máa lágbára tó bó bá ṣe wù kó ní agbára tó bàbá mi kábíyèsí ọwá òbòkun tìlú ìjẹ̀ṣà wọn ò ní jẹ tàwọn ọmọ yín máa yí lágbára Èdùmàrè bàbá dáadáa ni tẹ́ bá dá ibi báyìí náà ni màá ti sọ ẹ ajá parí ẹni ọ̀rọ̀ bàbá sọmọ ni bọ̀ torí pé ẹ dáa ni mo ṣe wà happy láti sọ lé ní pé bàbá ẹ ní dààmú láyé kábíyèsí ẹ ní dààmú láyé kábíyèsí ẹ ní fi àìsàn lùgbà kábíyèsí wọn ò ní fi yín ṣàwátì láwùjọ àwọn olóríire adé apẹ lórí bàtà apẹ lẹ́sẹ̀ míì tó ṣàdúrà fọba àmọ́ inú mi ti ń dùn inú mi tó ń dùn ló jẹ́ kí n sọ gbogbo ilé kábíyèsí kábíyèsí ọwá ọbòkun ah ojú kò ní tì yín láyé ebi ń pa àwọn èèyàn nílùú ara ní àwọn èèyàn ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kọ́ leléyìí òun ni mo máa ń sọ fún wọn níbi tí mo yí àwọn èèyàn mi sí ṣọ́ọ̀bù sí pé téèyàn mi kan bá sí ṣọ́ọ̀bù tí wọ ẹgbẹ́ kan wá rìnrìn wọn kí ń wá o torí tó bá wà ọmọ kó fọwọ́ ṣòpin ayé ni ọjọ́ kọjọ́ tó bá sọ pé because ẹlòmíì wà story ẹ̀ tó kó tó sí ṣọ́ọ̀bù yẹn tá a bá ní ká kà á kalẹ̀ yéè àgàgà àwọn opó tó jẹ́ pé ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ tiraka bó ṣe máa tajà ibi tó ti yáwó bóyá ó lọ yáwó ẹlòmíì yá gbèsè láti tajà tí kò ní rí san táwa máa sá káàkiri nítorí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ẹgbẹ́ télọ̀ ẹgbẹ́ kìíní kan ẹ fẹgbẹ́ lẹ̀ ná ẹ jẹ́ kí improvement kọ́kọ́ wá nílé ayé ná ẹ ká kọ́kọ́ ní fọkànbalẹ̀ ká sinmi wàhálà ẹgbẹ́ kì í ṣe ìjọba ló ń jẹ́ kí nǹkan wọ̀n wàhálà ẹgbẹ́ yìí náà wà nínú àwọn nǹkan tí nǹkan fi ń gbówó lérí ẹgbẹ́ onísìmẹ́ǹtì ń sì tó bá ti ṣe mítì pé five thousand làwọn á ta sìmẹ́ǹtì wọn bẹ́ẹ̀ ṣe máa bá káàkiri nìyẹn mẹ́wàá nínú àwọn tẹ́jọ ṣe mítì kò tẹ́ èèyàn kan lọ́rùn nínú ẹ̀ pẹ̀lú oye tẹ́fẹ́ ta yẹn tó ló mọ tóun fi produce tóun ẹlòmíì wà ó máa produce qualities tó máa tà ní ten thousand fẹ́ni tó bá lágbára ẹ̀ ẹlòmíì wà ó máa produce quantities níwọ̀nba tó jẹ́ pé ọlọ́wọ́ ọ̀bùn ọwọ́ tálákà lè kà tó jẹ́ pé bóyá two two five ló fẹ́ ta tiẹ̀ ẹ wá gbé gbogbo ẹ̀ sí ten thousand yẹn báwo lẹ ṣe fẹ́ kó rí lára ẹni tó fẹ́ ta tiẹ̀ kó lọ ńlẹ̀ kó dowó ẹ ẹ ata o ẹyin aláta o ẹyin ẹgbẹ́ aláta o nǹkan báyìí ni oye báyìí ni kẹ́ máa tata yín o ẹgbẹ́ gàrí ẹgbẹ́ onígàrí o oye báyìí ni kí gbogbo yín máa ta gàrí yín o ẹ̀ẹ́dẹ̀ fòǹtẹ̀lé ẹ̀ẹ́dẹ̀ fi bẹ́ẹ̀ aládẹ̀ ni wọ́n ẹlòmíì máa gbé gàrí ẹ̀wà sọ́jà àtúndà padà wálé torí pé tó bá ta lóye tí ẹjọ́ fi sí tó bá ta tó bá yọ kúrò lóye tẹ́jọ́ fi sí ẹ̀ ń bọ̀ wá gbé ẹ̀ ẹgbẹ́ sórí yín burú ni ẹ́ kí ló dé pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ lọ́wọ́ aṣẹ́ṣe ẹ́ titi yín náà ni mò ń ṣe látàárọ̀ tí mo fi ń rìn ká ó fẹ́ rìn kú ni o kò sẹ́ni tó bẹ̀rẹ̀ ń ṣẹ́ iṣẹ́ tó kọ́ lẹ́nìyẹn lẹ́ni tó ń ṣe pírẹsidẹ́ǹtì fún náà kọ́ lọ ṣiṣẹ́ lọ wá kọ́sítọ́mà mọ́ra kó lọ ṣiṣẹ́ gbà lọ́wọ́ táyé gbà lọ́wọ́ káyìndé ẹ̀ wà máa fi ìyá ń jẹ àwọn tẹ́ ń gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀yà máa fi kún kárìn kólíkálùkù lọ ṣiṣẹ́ ibi téèyàn mi kan bá ṣí ṣọ́ọ̀bù sí tẹ́ bá sọ pé ẹ̀yìn ẹgbẹ́ kan rí burúkú á dùn mí gan torí màá ṣẹ̀yìn gan mi ní ṣẹ̀yìn lásán o màá ṣẹ̀yìn bí kẹ́kú ni o mi ní bá yín ṣeré rárá kóníkálùkù lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ kíní ń dààmú society gan ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹlòmíì ní nǹkan tó yẹ kó tà bọ̀ ẹ̀rọ ẹgbẹ́ mo rí ìyá kan tó ní ẹ̀rọ ẹ̀rọ tó fẹ́ máa fi lọ́ta àwọn ẹgbẹ́ dẹ̀ sun débi wípé ẹ̀rọ yẹn bàjẹ́ sínú ilé wọn gbé jáde tó bá ti gbé jáde báyìí wọ́n bọ̀ wá já tíkẹ́ẹ̀tì àbí nǹkan fún wọ́n á gbórí ẹ̀rọ ẹ̀ lọ oríṣiríṣi ìdààmú ni woman yẹn ti kó sí woman yóò dẹ̀ frustration tó fi gbé ẹ̀rọ síta kò rówó sanwó ọmọ skul ọkọ ẹ̀ ò sí ilé ọlọ́pàá lọkọ ẹ̀ ẹ tí mo sọ yìí náà mọ́ra ẹ̀ ọlọ́pàá ni ọkọ ẹ̀ ò sí ilé ọ̀nà ẹ̀ jìn ẹ̀ dẹ̀ da woman yẹn láàmú débi pé ẹ̀rọ yẹn padà bàjẹ́ mọ́lé ni kí ló dé ẹ jẹ́ kí oníkálukú kó lọ tajà tó bá wù kó oníkálukú ṣe business tó bá wù ká ní freedom àwa fúnra wa là ń kógun jára wa kì í ṣe ìjọba dẹ̀ kì í ṣe ìjọba àpapọ̀ àwa individual náà là ń kógun jára wa èmi ò wá tiẹ̀ wá níṣẹ́ tó lè pè mí sínú ẹgbẹ́ torí mi ní ṣe ibi tẹ́lẹ̀ lómi ti máa ní pírọ́blẹ́mù nìyẹn èmi á sì ba ìjà mo máa ń báyàn jà tara ni tí n bá ti fẹ́ báyàn jà èmi mo ń báyàn jà tara ni èmi náà ní bá ẹjà pé bóyá kí a máa búra wa lọ́ọ̀kan màá bá ẹjà tara màá wálé ẹ̀ màá wá bá ẹjà màá máa yálé gbogbo yín màá máa bá yín jà ìjà tí màá dẹ̀ máa bá yín jà ìjà tí jẹ́ pé olórí burúkú mi ò tiẹ̀ ní fẹ́ tra irú ẹ̀ sọ́dọ̀ mi torí o mọ irú àgbákò tó máa kàn kí ló dé ẹ nínú ẹgbẹ́ yẹn ẹ wá gbowó gbowó gbowó lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni eléyìí tó yẹ kó lówó tọ́jú ọmọ ẹ̀yìn dí tó fi torí ẹ̀ ṣe bísínẹ́sì gan ẹ̀ jẹ́ kó wà fókọ́sì lórí ẹ̀ ẹ ẹni mítì lọ́sàn ẹni mítì mítì orí burúkú wò lẹ́yìn ṣe kí láǹfààní mítì òun tí gbogbo kan dàrú mọ́ gbogbo yín lórí mo wá kí kábíyèsí wa lẹ́yìn ni màá dẹ̀ tún fẹ́ lè bẹ gbogbo àwọn tó bá jẹ́ olórí agbègbè local government ni kábíyèsí ni ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ stop gbogbo àwọn ẹgbẹ́ rándanràndan tó ń ṣe kóníkálùkù ní freedom kẹ́yẹ kóníkálùkù ta aṣẹ́ tó yẹ kó ta ẹgbẹ́ ní wúlò tiẹ̀ torí téèyàn kan bá jáṣọ lọ ọ̀gá fìyẹn lẹ̀ télọ̀ tó máa jáṣọ lọ máa jáṣọ lẹ̀ bá tiẹ̀ wà nínú ẹgbẹ́ àìmọye lè tó ti ṣẹlẹ̀ nígbà tí mo ń kọ́ṣẹ́ télọ̀ tó dẹ̀ wà nínú ẹgbẹ́ òun náà tí kọ́sọ́mà dẹ̀ fojoojúmọ́ wá kiri so ẹ fìyẹn lẹ̀ kóníkálùkù ṣe bísínẹ́sì ẹ̀ mo wá kí kábíyèsí ni torí pé ọmọ lù pẹ̀tù Ìjẹ̀ṣà ni mí gbogbo nǹkan tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ ní Iléṣà papọ̀ Ìjẹ̀ṣà papọ̀ ó kàn mí ó kàn bàbá ńlá bàbá mi mo wá kí kábíyèsí mi lẹ́yìn ni ọlọ́run kò ní pa yín léwe bàbá ìpàdé wa bí oyin